Say more thing, chakri chak chak chak, chakri chakri ability ẹ má jẹ́ kí n change kọ́lọ́ mi fún igbó mi gbóná tó pàdé létí mo wọlé àtúndì ti skẹ́ẹ̀tì ó kò lóyìnbó ìsinẹ́tì ọlọ́pẹ̀lú lọkọ̀ ṣọkọ̀yọ̀kọ̀tọ̀ ẹ̀ bínú kẹyẹ máa wo bí dandan yọ kó bẹ̀ ó pọ̀ ó pọ̀ kiri bí pọ̀pọ̀pọ̀ ó pọ̀ pọ̀pọ̀ dídé tó tẹ̀sẹ̀ kó jíjọ ṣọkiri ṣọṣọṣọ. ó pọ̀ létí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ létí ó pọ̀ ó pọ̀. mo ṣe mi ṣé kò pọ̀ létí y olówó kúnlé adékúnlé ó máa le gan láti pa mí excuse me gbọ́ ṣàmọ́ra rí bó ló wẹ́ ní kò mú pa mí ọlọ́ngbọ́ sì ti ń gbọ́ mo ta bí kílìṣì jọ jọgẹ́jì ó pọ̀ ó pọ̀ pìrìpì ó pọ̀ pọ̀ ó pọ̀ pọ̀ pọ̀ dìde kó gbẹ́sẹ̀ kó dídùn ṣọ̀kìrìṣọ̀ tó tọ̀. ó pọ̀ létí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ létí ó pọ̀ ó pọ̀ àlàyé lèmi and I get money and I get amount and I get ìbọn. yanga. She make I do yanga. I go do yanga. Like a this, like a that. From east to west, now who go vex go vex. Opa, opa leti, opa, opa, opa, opa leti, opa, opa. Yamuti chokiri chochocho, chokiri chokiri chochocho, chokiri chokiri chochocho, chochocho chokiri chochocho, chocho. Oh biggie biggie, oh heavy heavy, ah, oh biggie biggie, ah oh heavy, heavy. Biggie, Biggie. Biggie, Biggie.